الله أكبر الحمد لله نحمده سبحانه ونشكره ونستغفره ونتوب إليه ونصلي ونسلم على نبي الهدى محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سلك مسلكهم إلى يوم الدين ثم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة السلام عليكم ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún bàbá tí ó dá wa sí ayé níta torí pé kálíbà fi sìn ló fi dá ẹnu ìjọsìn náà ni a wà yìí abẹ Ọlọ́run bá àlejò ọlá tí ó ṣe ìjọsìn ní ọ̀rọ̀ èèyàn fẹnu kọkàn wa pé kí ó ṣe ìjọsìn wa ní àtẹ́wọ́gbà ní ọ̀dọ̀ rẹ̀ ọpẹ́ wa fún Ọlọ́run ọpẹ́ náà yìí ń tẹ̀síwájú torí pé orí Ọlọ́run lọ́dọ̀ wa lórí wa ní ìgbésí ayé wa púpọ̀ ọkọjá ohun tí a lè máa kà ń pé méní méjì mẹ́ta ọlọ́run àdúpẹ́ fún ẹ lórí gbogbo oore tó fi ṣe wá oore tó fi kàn wá ní ìgbésí ayé wa ọlọ́run àfi àdúpẹ́ fún ẹ léyìí tó pọ̀ àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì tí ọlọ́run tó rán sí gbogbo ayé pátá látòkè délẹ̀ ní mùsùlùmí àti mùmìnì àti kèfèrí ànábì ni olùfúnni nírò nípa wípé tó bá ṣe oore láyé náà ìkẹ́ ọlọ́run ò ní fiẹ́lẹ̀ bákan náà ní ọ̀la alkiyama àjẹ́nà ọmọ jẹ́ ti tiẹ̀ òun náà sì ní olùkíní nílọ̀ wípé tó bá ṣe aburú tó kọ ti ọlọ́run ba sílẹ̀ láì ṣe tó kọ̀yìn sí súnà ti anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam bó tilẹ̀ wù kó ní ọ̀rọ̀ ayé tó òyìṣẹ́ ní rí láyé náà bákan náà ìyá ọlọ́run ọba yóò máa tọ́ sí ẹ ní ọ̀la alkiyama kọ́lọ́run máa ṣe tùwàbí ànábì yìí iṣẹ́ tí ó gbé wáyìí ọjẹ bó ṣe tọ́ àti bó ṣe yẹ orí ẹ̀ ni ó kú sí. Si dájúdájú ànábùwà muhammad sallallahu alayhi wa sallam olóore wa ló jẹ́ kí ọlọ́run kọ́ bá wa kí ànábì náà kó sì bá wa kẹ́ gbogbo àwọn ará ilé ẹ̀ láwọn ẹni tí wọ́n dúró tì í tí wọ́n sì lọ́wọ́n bá pọ̀lú ẹ̀ kọ́ bá wa kí àwọn sọ̀hábà rẹ̀ ní àtòkè délẹ̀ wọn àwọn ẹni rí àwọn ẹni mímọ́ àwọn ẹni tí ọlọ́run bá tú ṣàlẹ́ṣà fún ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́yìnkẹ́ atọrọ fún gbogbo àwọn ẹni tí wọ́n wá ń fi tí wọ́n fi tẹ̀lé ìlànà tí anábíwá Muhammad sallallahu alayhi wa sallam títí fi di ọjọ́ ẹ̀san kí Ọlọ́run kó má yọ àwa náà kúrò ní inú ẹ̀ lẹ́yìn eléyìí a kí gbogbo ilé látòkè délẹ̀ láwọn ẹni tí wọ́n ń wò wá nínú ilé àwọn ẹni tí wọ́n ń wò wá ní àjò àwọn ẹni tí wọ́n ń wò wá ní gbogbo àyíká yìí tí a bá gbé wà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. àwa darí okùn wa sọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ṣe àgbékalẹ̀ ètò yìí ní àwọn ọmọ bàbá wa aláyìísẹ́fù àríkọ́ṣe a kí wọn a sì bí ọlọ́run bá fún wọn pípọ̀ wípé ọlọ́run kọ́ bá wa dúró tì wọ́n kí àánú ọlọ́run bá kó mọ́ fi wọ́n lẹ̀ mọ́ láyéláyé gbogbo ìgbìyànjú wọn tí wọ́n ń ṣe ní àti àárọ̀ ayé wá fi di ìsín ọlọ́run má jẹ́ ó já sí òfo má jẹ́ ó já sí asán fún wa níbi tí wọ́n ti gbé jèrè rẹ̀ ọlọ́run má jẹ́ á pàdánù rẹ̀ ńbẹ̀ kọ́lọ́n kó wa kọ́ wọn máa ṣe kó ṣe ní iṣẹ́ tí wọ́n ṣe tí wọ́n gbèrè ẹ̀gbọ́n sáà kìí àwọn kó má ṣe ní iṣẹ́ tí wọ́n ṣe tíṣẹ́ náà kú ká tó kó láyé wàlálà hàwàlà wàlà quwwata illa billahi al-aliyyil azim àwa kí àwọn olùdarí ètò náà láwọn ẹni tí wọ́n máa ń pè wá pé àsìkò wa ti tó tí wọ́n ń darí ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ àwa ẹni wa wọ́n jùlọ tí a fi ti ọ̀tọ̀ wa tí fi dárúkọ wọn àwa dókítọ̀rù wa abdulrahim shitu thani ọlọ́run kó bá wa ní àkíyèsí wọn kọ́lọ́run kó dúró tì wọ́n kọ́lọ́run má ba nǹkan ní wọn jẹ́ àwọn ọmọ wọn tí wọ́n bí kọ́lọ́run jẹ́ kí wọ́n nímọ̀ kí wọ́n ní ọlá kí wọ́n ní ìkẹ́ jù wọ́n lọ àárín wọn àti àwọn ìyàwó wọn ọlọ́mọdé dàrú láéláé àwa gbayere wọn fi kí gbogbo àwọn olùmọ̀ tí wọ́n ń gba ibi báyìí fi jíṣẹ́ ọlọ́run pa fún gbogbo ayé gbọ́lọ́run kọ́ bá wa lákìísí ẹnì kọ̀ọ̀kan wọn àìhun tó ti dáadé ara wọn ọlọ́run má jẹ́ ó bàjẹ́ bí tí wọ́n gbé kù sí ọlọ́run kọ́ bá wa tún wọn ṣe kó ṣe àforíjì fún wọn ọ̀làlá hàwọ̀lá wàlá quwwata illa billah àwọn abẹ́ ọlọ́run fún àwọn àmọ́ ojú ẹ̀rọ tí wọ́n ń yà wá tí wọ́n ń gbókun wa jáde fún gbogbo ayé ọlọ́run má jẹ́ ń ṣàárẹ̀ o ọlọ́mọdé àrí àìsàn ọlọ́mọdé kí wọ́n mú òṣì òṣì nínú àlàáfíà òṣì nínú ẹ̀sìn òṣì níbi ń pé tọlọ́run ni mo ìfẹ́ ṣe tọlọ́run mọ́ òṣì níbi arzikì òṣì ń bi làákàyè ọlọ́run má jẹ́ kí wọ́n mọ̀ láéláé ọlọ́run má fi kàn wá. la hawla wala quwwata illa billahi al èyí tí àwọn náà fẹ́ wá sọ lẹ́nìí ọlọ́run alágbára kan a sì nímọ̀ kan wọ́n ní ọba tí ó ní ìmọ̀ tó sì ní agbára wọ́n ṣàkọ àmọ́ ṣe ọlọ́run yáàrè rí i sọ kò sì jẹ́ káwọn tó fẹ́ gbọ́ náà kan rí gbọ́ àti àwa àti àwọn ọlọ́run mẹ́jẹ asọ̀rọ̀ láéláé ọláàánú rẹ ọlọ́run ọba àti ààyè pé méjì rẹ ọlọ́run ọba tó èyí tí ó mọ wá jẹ́ àkọlé ọ̀rọ̀ wa lénìí òun náà ni شروط وجوب الحج والعمرة ومتى يجب májẹ̀mú tí hajj àti umura ti fi ń di ọ̀ranyàn lé lórí àti ń gbé nígbà wo gangan lè máa ń di ọ̀ranyàn ìyẹn hajj àti umura orí ẹ̀ ni abala sọ ọ̀rọ̀ ká má gbàgbé wípé alhaj pé ká lọ ṣe hajj òpó ńlá kan ló jẹ́ nínú òpó islam mùsùlùmí láyé tí ó bọ́lọ́run bá gbọ́ tó sì gba ọjọ́ ọ̀gbẹ̀yìn gbọ́n kó mú padà dìde ṣírò iṣẹ́ tó sì gba ànábùwà muhammad sallallahu alaihi wasallam ọ̀n láti ní ìgbàgbọ́ ń pé ká ṣe hajj ká lọ sí ilé ọlọ́run ọba ká lọ ṣe àwọn iṣẹ́ kan tí ó máa tọ́ka sí pé a ṣe hajj ńkọ́ ọ̀ranyàn ni nígbà tí agbára ẹ bá wà táwọn májẹ̀mú náà bá kójọ dáadáa ọ̀ranyàn ni fúnyàn mùsùlùmí ayé pátá láti ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀mí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tá a bá rí pé ọyẹ apasíndì kankan kì í jẹ́ bẹ́ẹ̀ wọ́n dáhùn kì í ṣe mùsùlùmí mọ́ ìyẹn jẹ́ ìgbésẹ̀ àkọ́kọ́ tí a ní láti gbé ká ṣe àlàyé ẹ̀ fúnra wa wípé hajj ńkọ́ o ọ̀ràn èèyàn ní fún gbẹ tó bá jẹ́ mùsùlùmí aláti ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ ọ̀ràn èèyàn ní fún wa ọlọ́run bá àríkẹ́ ọlá sọ fún anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ní wàlíláhi ala nasi hijjul bayt man istata'a ilayhi sabila wàlíláhi ala nasi a ń jọ ọlọ́run ọba ní ṣe kí ni nǹkan hajj ṣíṣe tọ́lọ́run bá ní fún ta ni ta ló jẹ́ yẹn lórí ananas ọ̀rọ̀ yẹn ni fún gbogbo èèyàn pátá àwọn oríṣi ìwo nínú àwọn ọmọ èèyàn manistatọ́ ayẹlẹ yìí sabila ẹni tó bá ní ìkápá tó ní agbára láti lọ sí hajj ọ̀rọ̀ yẹn ni fún ẹni pé ọlọ́run bá nìkẹ́ọ́lá ó sọ ọ̀rọ̀ náà ó sì yan àrí ọkọ̀ ọ̀dàrọ̀ gbogbo èèyàn ọwọ́ mú àwọn nǹkan kan fi dè é mọ́lẹ̀ pé àwọn èèyàn báyìí là ń báwí láàrin gbogbo èèyàn nítorí pé tó bá ju okùn náà lẹ́mí yìí náà àlàdé nọ́ọ̀sì nìkan ajá sí pé àtẹni tó ní agbára àtẹni tí ò ní agbára hágidi ọ̀rọ̀ yẹn fún gbogbo alátòkè délẹ̀ èyí fi ń tọ́ka sí pé gbogbo èèyàn láyé kọ́ lọ sí hajj nígbà tá a bá rí àwọn nǹkan tó yẹ kí bí àbí nǹkan kan gbogbo èèyàn kọ́ lọ àbí bẹ́ẹ̀ kọ́ tó lọ sí hajj tó àyíwá tún lówó ẹ̀ náà sẹ̀ ọ̀nà tí ó gbà fi lọ tí ó gbà fi ara tí ò lówó lọ́wọ́ ọ̀nà tí ó gbà fi lọ pọ̀lú ara kọ́ ọ̀nà náà kò kò rọrùn fún ara náà gbé láti lọ irúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ rí pé hajj kì í ṣe kì í ṣe ọ̀rọ̀ yẹn fún wọn yọlọ́run ní tó àwọn yìí sẹ̀bi ọlọ́run bá ń kọ́ wá wá gbé mọ́jẹ̀mú náà gbé kalẹ̀ fẹ́ni ìdáni wà líláhi àlẹ́nàs jẹ́ àgbọ̀ inú ayé alábẹ́ kí ni tọ́lọ́wọ́n ọba ní í ṣe o ìjẹ́ hajj ìṣe hajj ńkọ́ ọ̀rọ̀ èèyàn ló jẹ́ láwọn èèyàn lórí fáwọn ẹni tó bá lágbára nínú àwọn èèyàn tó wà ní ayé náà ayé yìí fi yé wa bẹ́ẹ̀ kí ni hajj ṣe ńkọ́ ni tí ń pọ̀ ní ta gbọ́dọ̀ nígbàgbọ́ bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wa kọ́lọ́ nǹkan tó tiẹ̀ nǹkan kan wa hajj tàwa sọ pé ó jẹ́ ọ̀rọ̀ èèyàn yìí kí wá ní àwọn májẹ̀mú ìjẹ́ ọ̀ràn yẹn lé àwọn ọmọ èèyàn lórí kí ni àwọn májẹ̀mú ìjẹ́ ọ̀ràn yẹn rẹ̀ lé wa lórí òun láwa fúnra wa nísìn àkọ́kọ́ nú ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe hajj láyé ọ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí sàn èyí báyìí kọ́ gbólóhùn ìjẹ́ mùsùlùmí kọ́ gbogbo ẹnikẹ́ni tí a bá gbóòórùn kèfèrí lára tá a bá ayé ẹ̀ hajj ṣe ọ̀rọ̀ yẹn fún mọ́ ṣùgbọ́n yóò rojọ́ lálùkìyàmà yóò ẹjọ́ ẹ̀ nítorí pé májèmú tá fi gbà lọ́dọ̀ ẹ̀ kọ́ kò sí lára ẹ̀ mọ́ òun náà ni kò jẹ́ mùsùlùmí ọ̀n láti ṣọ́ra fún àwọn nǹkan tí máa ń fa ìsìláàmù jẹ́ lára èèyàn ń pé ṣé kiri náà sí lára mi ẹ̀rí ṣé kò sí ní kí ni ara mi ọ̀n láti wò dáadáa àwọn àyẹ̀sẹ̀ àyẹ̀sábà alákìísí ẹ̀ pàápàá jùlọ àwa káàárọ̀ jíire tá a jẹ́ yorùbá àyẹ̀sábà alákìísí ẹ̀ níbi àwọn àyìnbá ńlákìísí ẹ̀ ń gbà mí kárí gbìyànjú lọ sí hajj wọ́n lọ mú ìjọsìn wá kó wá já sí pé yóò tún máa lọ bá àwọn adáhùn ṣe àwọn àmọ̀pẹ́ ṣọ́ọ̀ṣì pé ká bá wọn fẹ́ ọ̀nà náà wò ń pé ṣé ọ̀nà náà ṣó lọ torí pé ọlọ́run lè mọ̀ níta tó eléyìí sẹ̀bí rà ńtọ́lọ́run sọ nìyẹn gẹ́gẹ́ bí àgbọ́yé ẹ̀ ń gbé ṣọ́nà náà ó làdàrà aburú kan tí àwọn fi débẹ̀ lọ́dọ̀ kéèfé rí ṣé Islam ọ̀rọ̀ wa ṣe bẹ́ẹ̀ ìsìláàmù ọ̀rọ̀ wa ṣe bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tí nǹkan báyìí bá bẹ nínú ìgbésí ayé ńkọ́ kó tó bá síwájú ọlọ́run kó tó kúrò lé pé òun tóun ṣe o òun ṣàbòrú ńlá sí ọba tó dá òun òun ní padà sídìí ẹ̀mọ́ láyéláyé kó sì tọrọ àforíjì kó wá tún àníyàn ẹ̀dá nísìn tó bá wá ṣe léyìn kọ́ á rí pé májẹ̀mú àkọ́kọ́ ó ti jókòó sí ara dáadáa ẹ̀pẹ́ ìjẹ́ wàhálà ti wà mẹ́ẹ̀ jẹ́ islam òun làkọ́kọ́ agbọ́dọ̀ jẹ́ mùsùlùmí tó pé ká sì jìnnà sí gbogbo ohun tí ń ba islam jẹ́ ní ara èèyàn a bá ti jìnnà sí ńkọ́ májẹ̀mú àkọ́kọ́ tí hajj fi ń di ọ̀rọ̀ yẹn ńkọ́ ó tún wà dáadáa májẹ̀ni tí ń ran eléégún lọ́wọ́ májẹ̀ni tí ń ran apòrìṣà lọ́wọ́ má jẹni tí ń kọ́ ṣọ́ọ̀ṣì fáwọn èèyàn pé ká máa jọ́sìn wọn bẹ̀ má jẹni tí ń kọ́lé eégún tí ń kọ́lé òòṣà fáwọn èèyàn ìwà alájà tó ń lọ sí hajj àti umura tó bá ní àwọn ẹ̀gbẹ́ yìí báyìí lára tó ń lọ ṣe hajj àti umura ò ní hajj o wọ́n ṣe kí ni ò ní hajj ṣùgbọ́n ó rojọ́ lórí ẹ̀rọ kìyàmù kọ́lọ́run kó là wá níbẹ̀ ọ̀pọ̀ mùsùlùmí ló ṣubú sínú kínní yìí báyìí a láyé da àwa ń ṣe ẹbọ à ń gbẹ́bọ lọ sí maka ẹ̀tí ń lọ sí hajj àwa wo bẹ̀bẹ̀rẹ̀ díẹ̀ átúrúgbó tún sunday sábẹ́ ó sì fẹ́ lọ ṣe hajj fún ọlọ́run ọba arígbó ní ìfúnpá tó so sábẹ́ ó fẹ́ lọ ṣe hajj fún ọlọ́run ọba arígbó gbé ṣẹ́ẹ̀nì kan sọ́rùn ṣẹ́ẹ̀nì náà ń kọ́ nínú àwọn nǹkan tí wọ́n ṣe fún gbogbo sọ́run bá gbé sọ́run sẹ́ gbogbo ohun tí ń jẹ́ ìṣọ́ra ayé pátọ́mù wà pọ̀lú ẹ̀ nímúdá ti gbé rí àgbẹ̀ kò sínú islam wọ́n tó fẹ́ lọ ṣe hajj ó tún gbé àfọ̀ṣẹ dání láti fi sọ̀rọ̀ sáwọn lárúbáwá lọ́hùn kálí bá fi kó fún ẹ hajj kàlẹ́tẹ́ òrèlé yẹn oríṣi hajj òrèlé yẹn ìjẹ́ ehun tá a wí nǹkan kò pé lára ẹ̀ òyìn ṣe gidi sowó ńná gbowó kalẹ̀ kó wá nǹkan míì ṣe inú gbèsè ayé ẹ̀ àkọ́kọ́ ni kí ni ọlọ́run sọ fún ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní innamal mushrikuna najasun fala yaqrabul masjidal harama ba'da 'amihim hadha ọlọ́run ní innamal mushrikuna najasun ọlọ́run ní gbogbo àwọn tán dán kìíní ìbáyìí wò tán wá orogún fún ọlọ́run ọba tó ní pé ìmọ̀ ṣe àwọn kan yìí báyìí ìmọ̀ wá orogún fún ọlọ́run ọba ni ọlọ́run gbogbo àwọn ẹni bá dáhùn bẹ́ẹ̀ nájà sóònù ọlọ́run ní ẹ̀gbin ni wọ́n ẹ̀gbin náà ni wọn gbogbo ẹnikẹni tí bá ń wá orogún fọ́lọ́run ọba láyé gba gbogbo ọ̀nà tí ń gbà fi wá orogún fọ́lọ́run ọba láyé nínú ìṣesí kan nínú ọ̀rọ̀ sísọ kan nínú àwọn ìwàsí kan àwọn oníyàn bẹ́ẹ̀ kọ́ dájà sun ni kí ló sọ̀rọ̀ náà ni tí ṣe yẹn torí bàtà ó lè máa ara tí tòun kò sí èrí kan bẹ́ẹ̀ kò sí kan bẹ́ẹ̀ kò sí tọ̀ lára tí tòun wọ́n ní kíní ẹ̀ tó ṣe ń bọ̀ ẹ̀gbin tó àkàṣe wà nù ara ẹ̀ àkìyàmà ló dèrò àdìgbé a ọtọ ẹ̀gbin ni ẹ̀gbin yẹn ló ń jẹ́ kó láti jẹun wọ̀ nítorí pé ẹlẹ́gbin ẹ̀ṣẹ̀ káwọn ní wà jẹun náà láì jẹ́ kí wọ́n fọ ẹ̀gbin náà mọ́ kó nù ara ẹ̀. balọ̀dì náà jàsún ẹ̀gbin ni wọ́n fala yaqrabul masjid alharama ba'da amihim hada. aláwọn ní ká ṣe súnmọ́ ilé ọlọ́run bàtà wí tó bá jẹ́ ọ̀ṣẹ̀ mo yẹ̀ráyé báwo lọ sí hajj tó bá yẹ ti ń yẹsẹ́ o hajj di kìnìún ó dèwọ̀ fún ẹ gbàdá rẹ láàmú torí pé ẹni jẹ́ ọ̀sẹ̀ bọ́ kankan gbọ́ mọ́kà tó bá wọ̀ ń ta gidi tó ọlọ́run bá rí ẹyin mú ẹ̀rọ ni o ìgbà tó lọ́run padà gba ẹmú tápá èèyàn kan ní wù ẹ́ sàn mọ́ kò bẹ̀rẹ̀ ọlọ́run bá tó fẹ́ lọ sí hajj gbogbo àwọn kó fọmọ́ ọ́n yẹn láti kò délẹ̀ jáwọ́ kó nu ẹbọ ṣíṣe kí lórí náà tó ti ṣe ọjọ́ ẹbọ bọ̀ gbogbo tó ń yẹ ọ lájọ tó ti ń yẹ bọ̀ tó ti ń yẹ ọ bọ̀ kí ni mo torí rìsítà olórí àǹfààní olórí nínú ẹ̀ gbogbo àwọn àfìṣe tó láti gbogbo yín kálẹ́nu ẹ ẹ kó fúnra wọn ìyá mi ní Islam gbogbo àwọn ẹni tó ń ràn lọ́wọ́ láwọn ọ̀ṣẹ́ bọ̀ tuntun bẹ̀rù mọ́ bí ká má fa burú fi kẹ́ ẹ́ ṣé ọ̀rá burúkú láyé rí ni wọn ṣe gbé fọrí kó fún ẹ pé kéde má fún ẹ èyí sà fún ẹ láyé ọ̀dọ́ tó sàgùn ẹ rí wọn ṣe gbé kó fún ẹ ṣùgbọ́n ti tọ́ ti dá yí ẹ tó ń ṣòwò nígbèsè ayé ẹ ṣòwò òdìkù rí àbáwò kan kẹ láyé rí ẹ ká gbé kúrò fún ẹ èyí náà ti tó ní ohun tó gbọ́dọ̀ jẹ́ àkàwé fún ẹ wípé ẹni tí ń fi ara ń fi ń nìyàn láyé kó lè bá àdúrádá ọlọ́run ọba ni ẹni tí ń fi dáadáa fi ń kànyàn láyé kó lè bá àfikún lè fi kún ọlọ́run ọba ni òun ní ní kó dínkù òun ní kó lékún òun ní sọ pé kó wà bó ṣe wà agbára ẹ̀ wọ́n ló pé wà kó sódò ẹ̀dá kan ǹjẹ́ káfíńkan jáwọ́ káwa mímọ́ káfíńlọ sí hajj wa mímọ́ kó lè bá a mọ tẹ̀límọ́ fún wa nígbèsè ayé wa ká lè bá fi débi tá a lọ ní ìrọ̀rùn kí ọlọ́run bá lè kí ọlá kó dó ti ẹnìkọ̀ọ̀kan wa ń já sí pé hajj ṣíṣe ń kọ́ ìjọra aya rẹ̀ lábẹ́ májẹ̀mú rẹ̀ òun náà ni kí ìsìláàmù yàn kó ní àlàáfíà ìsìláàmù yẹn bá mú ẹ̀hẹ́ tó mẹ́hẹ́ o ti ní pọ́blẹ́mù o ti darẹ̀ láàmú jìnnà lásán pàbíyàn tó gùn ogun ṣeré asán eré òfo owó tó ná eré asán eré òfo ìrònà sí ànádàrú ni o kì í ṣe ànábọ̀ tí ó fi jẹ́ ànábọ̀ tó fi jèrè òun náà ni kò jìnnà sí wẹ̀bọ̀ pátá látòkè délẹ̀ gbogbo àwọn àlùmọ́dárò òkòkò igbá ẹ̀kú sábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀kú jáde kẹtùbá ẹ̀dánù kò sóore kan bẹ́ẹ̀ wàláhì kò bá kó sábẹ́ bẹ́ẹ̀dì kó kún bẹ́ẹ̀ gbámú wàláhì ìjọ kan padà jẹ́ náà wọ́n ní pé kò sí ohun tó lè ṣe sí i kò sí ní tó bá ti mú ẹ tí ó gùn ògùn pé mọ́ kó o sì ọ ti bu ṣe kí ló tó kù ọba tó wá ní kú lọ́dọ̀ tó ní òye lọ́dọ̀ nǹkan ọbẹ̀ rẹ̀ kò sá lọ bá kò sá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ṣe ní ayé ẹ̀. now hajj ìtawá sọ mí kì í ṣe ọ̀rọ̀ èèyàn fẹ́ni tó jẹ́ kèfèrí mo ní yóò gbé lọ́dọ̀ kìá rẹ̀ nítorí pé kọ́ ọ láti rojọ́ kí ni ohun tó fa gan tí ò fi jẹ́ mùsùlùmí hali kí ni tó fa ló yìí jẹ́ mùsùlùmí yóò gbé báwo kìí àmà ní ká ṣọ́ra ń bẹ̀ ń já sí pé ìwà jẹ́ mùsùlùmí kọ́ ọ̀ràn yàn tá a gbọ́dọ̀ jìyàn nípa sí ló jẹ́ fún kèfèrí ká jẹ́ mùsùlùmí ọ̀ràn yàn lè fún kèfèrí tí a fẹ́ jẹ́ nípa nígbìnnì kò islam a ṣàlàyé islam fún ni onílàákàyè mọ ká jẹ pé ká mú un pé nìṣó mọ́sálásí káwẹ̀ fọkàn sí epo kírun ńlá abadan á ṣàlàyé fún pé ìsìlámù báyìí báyìí báyìí làwọn ọ̀rọ̀ yẹn ní fún kó sì ṣe kò bá wá ṣe ń kọ́ máa ṣàlàkà kó mo fi ìsàkọ́ yọ padà bó sọ́dọ̀ kìí àwọn tán bí ń bèrè bẹ́ẹ̀ bí kí ni tó wá fa lónìí wọn tó padà dèrò náà torí pé àti ìṣe mùsùlùmí gbónílọ nínú nílọ. èsì kí ni wọ́n mọ̀ fún àwọn kèfèrí qalu lam àsínú àwọn tí ń fọ́nrán èèyàn ló ń jẹ gẹ́gẹ́ bí àṣẹ ọ̀run gbà tọ́nà ń pa láṣẹ bíi súnà tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam fakunna nakhudu ma'al kha'idin àwọn ẹni tó ń sọ ìsọsíkọ sí Islam lára àwa lára wọn nínú àwọn ìdí sọ́sí lára Islam kò sí kankan rẹ̀ wakunna nukadhibu bi yawmiddin a sì wà nínú àwọn ẹni tí ń pè ọjọ́ àlùkìyà ọjọ́ ẹ̀san à ń pè ní ọ̀rọ̀ hatta atana al orí ẹ̀ la wà títí ikú fi adìgbà wá ihun tó sọ wá ní èrò lọ́rùn nílé ẹni kà wá oríṣìí kan oríṣìí tí ọlọ́run tó kà yẹn kọ́ kì í ṣe ń gbé àwọn èyí tí kà sínú ẹ̀kọ́ nínú ẹni hajj gbé wa ǹjẹ́ hajj ó fi jẹ́ mùsùlùmí mùsùlùmí ẹ̀ hajj kì í ṣe kì í ṣe ọ̀rẹ́ ṣùgbọ́n májàmú ẹlẹ́kẹ̀ẹ́jì tó jẹ́ májàmú ìsọ hajj di ọ̀ràn yàn léyàn lórí òun náà ní kí ni al-aqil ẹni tó bá ṣe hajj ńkọ ó gbọ́dọ̀ jẹ́ ti onílàákàyè làákàyè gbọ́dọ̀ wà bí báyìí kọ́má jẹ́ ni tí ọpọlọ ẹ ti yẹ tó ní wèrè agbárí ẹni tó bá jẹ́ wèrè ọ láti yà fúnṣẹ́ Eh, kò sẹ́ni tọ́lọ́run lè dánwò láyé ọ̀wá rí pé ẹni tí ọlọ́run fi àdánwò èrè kan ọ̀wá jẹ́ ọmọ olówó kan ni wa ta olówó ń gbọ́ ọmọdé mi náà gbọ́dọ̀ lọ sí hajj àwọn tó wà lọ́rùn má dáwò ọ̀rọ̀ owó ni o tí ó fi ṣe ẹ̀sìn wà bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run àwọn ẹni tó ó nídìí ó bùkátà wípé kíyàn ní làákàyè làákàyè yàn kó wà bíi àrí lábẹ́rẹ́ àkíyèsí pàtàkì amúgbó kí n ká ti pe tiẹ̀ omùgbó títí ọpọlọ náà wá kán ó sán sísan rẹ̀ ńkọ́ a máa ṣe bí wèrè ní ìdákọ̀kan bí kó gúnyàn ní nǹkan kó ba nǹkan jẹ́ a máa ṣe lẹ́ẹ̀kọ̀kan òun gan ńkọ́ hajj ò ṣe kí ni kíjọba yẹn fún un wọ́n lọ padà sí maka wọ́n lọ fún nǹkan

ká rí i pé a ṣe ìwòsàn fún ìwòsàn yẹn péye ná kó tó di pé yóò lọ sí hajj lọ mú ìjọsìn hajj wá fún ọlọ́run bàbá àlekíọ́lá tó tó parí láṣẹ tá a gbọ́dọ̀ kó àṣẹ sílẹ̀ ǹjẹ́ a gbọ́dọ̀ ṣọ́ àníyàn dáadáa yẹn tá nìjọba bá ń dáadáa mú kọ́ kó ṣọ́ àníyàn dáadáa mọ́ni rárá o àbúrò mi ti lọ ẹ̀gbọ́n mi ti lọ kọ́dà ìyàwó mi ti lọ wọ́n ti ń pè ìyáálé mi ti lọ òun kọ́ nìkan tó wà lẹ́yìn o tí wọ́n níyẹn ṣe ń bẹ ìjọsìn lọ́fẹ́ lọ ṣe o ìjọsìn náà sì láwọn nǹkan tó fẹ́ mú dání tí ó fi ṣe é ṣe o kọ́láwọ̀ kó dúró ti ẹnì kọ̀ọ̀kan wa nítorí ìyàn kọ́láwọ̀ ṣe á jẹun tó tọ́ ọlọ́run ọba ni ọlọ́run ló pẹ́ láṣẹ o lábẹ́ bẹ́ẹ̀ máa wo yàn kan pé àá lábájá ti ṣèmí náà gbọ́dọ̀ ṣe dandan ọlọ́run ọba náà fẹ́ ṣe ọ̀fẹ́ ṣe ni o lópin bàtà bá ti rí àwọn àléébù yìí lára ọlọ́run ò tí ì ní kó ṣe kó ni ìwòsàn ní kó rí náà kọ̀ọ̀bẹ lọ́run sọ̀rọ̀ ààrẹ kọ́lọ́run kó fún ẹ ní àlàáfíà tó fi lọ jẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí nǹkan bẹ́ẹ̀ bá ń dà láàmú kọ́ kí wọ́n dúró kọ́kọ́lọ́ wọn kó sọ jí kó sọ sí bí àyìn náà lórí pé wọ́n á sọ pé àwọn fẹ́ràn ṣe hajj fún aláwọ̀ ọba àdìkíọ́lá ìgbà tó pọ̀ láṣẹ kí a hajj. náà anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní gègé ìkọ̀wé wọ́n gbé kúrò fún àwọn èèyàn mẹ́ta kan wọ́n ní pàṣẹ wọn wọ́n ní pàṣẹ tó má ṣe wọ́n ní kọ sílẹ̀ fún wọn ṣùgbọ́n tó má ṣe dáadáa ọlọ́wọ́ kọ fún wọn. ẹni àkọ́kọ́ alimajinun ẹni tó yáwèrè títí yóò fi lálàáfíà ẹni tó kó lẹ́yìn tó sán tí ó sọ̀rọ̀ títí lálàáfíà wọ́n gbé gègé ìkọ̀wé kó fún kọ́lọ́n kó lówó tiwa ọlọ́wọ́ ní fi wálẹ̀ wọ́n assalamu alaikum الله أكبر الله أكبر الله alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in amma ba'd arúgbẹ́ fọ́lọ́n lẹ́ẹ̀kan sí àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwọn ìtọ́ àti fẹ́tẹ̀lẹ́ta anábọ̀wà muhammad di ọjọ́ ẹ̀san ọjọ́ ìṣirúṣẹ́ ìjọ àjíǹde gẹ́gẹ́ bí àlàyé tí a ń lọ fúnra wa nípa májẹ̀mú ẹlẹ́kẹ̀ẹ́jì tí ń ṣe hajj tí ń ṣe ní ọ̀ràn yẹn fún yàn tí ń sọ àdìjẹ ọ̀ràn yàn ní àlórí lẹ́yìn tó fi tẹ̀lé àṣẹ tó lọ́wọ́ gba tó fẹ́ tẹ̀lé súnà tí alẹ́ wa Muhammad sallallahu alayhi wa sallam adéyìn òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam onígègé tó fi ń kọ ẹ̀ṣẹ̀ fún yàn àti dandan yẹn kọ́ wọn gbé kúrò fáwọn èèyàn mẹ́ta kan ṣùgbọ́n dáadáa tó ń bá ṣe wọ́n kọ́ sílẹ̀ fún wọn. tani àwọn mẹ́ta náà ẹni àkọ́kọ́ ni kí n alimajinun ẹni tó ya wèrè tọpọlọ rẹ̀ ò sọjí sí báyìí mọ́ gègé kọ̀wé pé à ń kó ẹ̀ṣẹ̀ fún wọn ti gbé kúrò fún títí ó fi náà làáfíà tó fi gbà wọ́n ti yé nísìn lábẹ́ bẹ́ẹ̀ pé àkáàdì ìdọ̀rọ̀ yẹn fún mi o ìdọ̀rọ̀ gbọ́dọ̀ lọ ní o kì tí nǹkan ti ń ṣe ẹ́ ọpọlọ ò sí mí ọ̀rọ̀ lè lọ kì í ṣe ọ̀rọ̀ yẹn fún ẹ. pálí jẹ̀mú ń dẹ́ láàmú ìlú ọpọlọ ló kó sí fún ẹ o yí sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ nígbà míì tó bá ń sọ̀rọ̀ sí Kaduna Abuja ni mo sọ̀rọ̀ sí tó bá ti wà bẹ́ẹ̀ fún ẹ kọ́ kò fura sí rẹ̀ hajj kọ́ kì í ṣe ọ̀ràn yàn fún ẹ̀hún títí ó fi gbádùn ìgbé ìkọ̀wé náà fi kọ àṣìṣe àbí aburú pé lábájá ó lágbára hajj kò lọ́ ṣe ọ̀dùn ìgbó fún ẹ kómi yóò wò ó tó tẹ̀lé òbí sáyẹ kómi yóò wà láàfíà ó ṣe òpó nínú ara rẹ kó lágbára tó bá ti gbá ọpọlọ ó ti bù ṣe ó ti ṣe kí ni ó ti di ìwọ̀ fún ẹtí tó fi gbádùn ọpọlọ náà kọ́lọ́run kó ló ti yẹ ẹ̀yìn kọ́kọ́ wọn. májẹ̀mú ẹlẹ́kẹ̀ẹ́ta àlùbọ́lù kárígbẹ́ni tí hajj di ọ̀ranyàn fún ọjẹ́ni tó ti bàlágà ó ti bàlágà ó ti di ẹni tí ala ọ̀ràn kò lọ́rùn ala ọ̀ràn bọ́ lọ́rùn pé gbogbo ohun tó jẹ́ takàlífù ṣẹ̀ríà ó ti di ọ̀ràn yẹn fún gbogbo nǹkan pátá tó o bá ṣe ó jìyà tó o bá ṣe ó gbalada ó ti di ọ̀ràn yẹn fún kárí pé kí ni òǹtọ̀ òun ti ní ọdún bẹ́ẹ̀ ó ti dé ipò bẹ́ẹ̀ nígbà yẹn gangan ni hajj ó ṣẹ̀ṣẹ̀ wá di ọ̀ràn yẹn fún ó ti ráyè nísìnyí káwá sọ wípé ọmọdé kékeré. tí ò ti bàlágà àwọn òbí ẹ wá ra bìyé fún ìwé tá a fi ń gun ọkọ̀ wọ́n sì gba visa fún wípé ó bá lọ bá wọn ṣe hajj ọmọ náà wá ṣe hajj náà pẹ̀lú àwọn àkánù àwọn àwọn orígun rẹ̀ àwọn májẹ̀mú rẹ̀ àwọn ọ̀ranyàn rẹ̀ àwọn sunna láti fi bí ó ṣe ó pé. ṣọmọ bẹ́ẹ̀ ṣé kò ní hajj ni náà ó ní hajj ṣùgbọ́n àwọn òbí ẹ̀ ni ó gba ládàá rẹ̀ nítorí pé hajj ti ìsìláàmù gangan kò tí ì ṣe tọmọ ẹ bá wá dàgbà tó bàlágà nísìnyí hajj islam yóò mú wa fún rẹ̀ nígbà tí agbára náà bá wà fún padà tágbára ọba tó wá sí fún mọ́ tóbi kó láyé hajj kì í ṣọ̀rọ̀ yẹn fún àríyàn ká gbọ́ yí dáadáa tọmọ wa já sí pé òbí kan wá gbé súnà ọ̀pọ̀lọpọ̀ mọmí kó ti ṣe hajj o ti ṣe hajj o tọba náà ti lọdún hajj ṣíṣe nígbà tó mú lọ ó ti yé nísìnyí àbọ̀dọ̀ ṣọ́ọ̀rì yẹn dáadáa nìjẹ́ tọmọ yẹn bá wá padà bàlágà hajj tó ṣe nígbà tí ó bàlágà yẹn ṣe àwọn òbí ẹ̀ ni tó bá wà bàlágà ńkọ́ ọ̀rọ̀ yẹn ni kó mú hajj ti Islam wá ọ̀rọ̀ yẹn ni àwọn òbí ọmọ ká wá ṣọ́ra láàrin yẹn níbi ìmọ̀ gbé àwọn sí hajj láwọn òbí ti ń gbọ́mọ lọ nítorí rìyá àlẹ́ àwò ìgbowó wà àbí kálẹ̀ bá fi mọ́ wọn ní ìyá aláàjì àbí kálẹ̀ bá fi ọmọ mi kọ́ o aláàjì ni ẹ ṣọ́ra fáwọn àárín yẹn ẹ má dá àná dànù mọ́ tó bá gbọ́mọ lọ jẹ́ kó mọ̀ ẹgbẹ́ fẹ́ fi ládàá fi kún ládàá ládàá fẹ́ pọ̀ dáadáa lòún gbọ́mọ náà lọ kọ́mọ náà kò ṣiṣẹ́ rẹ̀ kó lásìkò dáadáa lásìkò gbèsè ayé ẹ̀ káṣọ àlè dáadáa kọ́lọ́n kó má dojú àdúrà tiwa o kọ́lọ́n kó dúró tiwa kọ́lọ́n kó ṣe àmọ̀nà wa kó sì lákìsì ẹnì kọ̀ọ̀kan wa májẹ̀mú ẹlẹ́kẹ̀rin májẹ̀mú ti ẹlẹ́kẹ̀rin léyìí tí hajj fi ń di ọ̀ràn yàn lé lórí gẹ́gẹ́ bí àṣẹ ọlọ́run ọba òun náà ni ah, alhurriya. Uh, kárí pé ẹni tó fẹ́ ṣe hajj ńkọ́ kì í ṣe ẹrú ẹrú kọ́ ẹrú lè máa ń sí bẹ́ẹ̀ kan lásìkò táwọn yìí irun tó fara jọ ẹrú díẹ̀ náà ni àwọn ọmọ ọ̀dọ̀ mọ́tò wọ̀nyí ṣẹrú wọ̀nyí ṣẹrú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wà lẹ́yìn iṣẹ́ a máa ń gbé súnú ọpọlọ bẹ́ẹ̀ pé a a bá lọ tá a bọ̀ ọmọ ọ̀dọ̀ tó wà lábẹ́ mi

torí láti lé àkólé kan rẹ̀ níbi ìtọ́jú bó ṣe ń tọ́jú àwọn ọmọ tiẹ̀ náà káwọn ọmọ tiẹ̀ náà lè bá a fi yè bó ṣe ń yè léyìí náà ọmọ ọ̀dọ̀ kì í ṣerú ẹrú kọ́ wọ́n lè farajọ́ àbẹ́ kì í ṣerú ẹrú hajj kì í ṣe ọ̀rọ̀ yàn fún sábà ń gbé kíni wọ́n fẹ́ máa ṣe àmójútó ẹ̀ ẹ̀ ń tọ́jú ọ̀gá rẹ̀ tó jẹ́ ọ̀gá rẹ̀ tí ó mú gẹ́gẹ́ bí ẹrú ájì ájì kì í ṣọ̀rọ̀ yà fún ẹ̀ o yálà pé ó jẹ́ ẹrú lọ́kùnrin àbí ó jẹ́ ẹrú ní obìnrin ájì kì í ṣọ̀rọ̀ yà tó bá já sí pé olówó rẹ̀ ó wá lọ sí hajj lásìkò tí ń jẹ́ ẹrú yẹn hajj yẹn ó ṣe nígbà tó jẹ́ rú lábẹ́ olówó rẹ̀ lábẹ́ ọ̀nàjẹ́ tó lówó tọ́wọ́ wá di pé wọ́n ti wá bọ́ okùn ẹrú kó lọ ọrùn rẹ̀ ọ̀dọ́mọlúàbí hajj ti Islam ọ̀ní láti mú wa bá a ti ṣàlàyé lẹ́ẹ̀kan níbi ọmọdé lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ hajj ti Islam ọ̀ràn yẹn ní fún nígbà tó bá kò ní okùn ẹrú tó di ọmọ ọmọlúàbí hajj Islam kọ́ ọ̀ní láti mú wa. ọ̀rẹ́ yẹn kí àrí yẹ kó kó dada níbi ó ṣẹrú kò ṣẹrú tá à fi ọmọdọ̀ fi gbé tẹ́lẹ̀ níṣẹ́ àwọn ẹbí mi máa gbé sínú ọpọlọ pé kìnìún ah, ọmọbìnrin tó wà lábẹ́ mi ẹ̀rù ni ọmọ wa ń bá wọn máa yẹ sùn pé ọ̀nà ni fáwọn káwọn bá wọn sùn bó ti já sí pé àwọn lè pápá ọ̀nà ẹ̀tọ́ nítorí kọ àwọn ará ẹrú sọ́dọ̀ ni àwọn ará ni. àbí kárí wọn kó lójú ogun àwọn ará àwọn ará àsọdọ̀ wọ́n gbé wọ́n gbé ọtí ní ọwọ́ bẹ́ẹ̀ wọ́n máa wá bá àwọn ẹrú yẹn sùn àwọn àwọn ọmọ ọ̀dọ̀ yẹn máa wá bá wọn sùn lẹ́yìn kí wọ́n gbé wọn sí ipò pé ẹrú ni wọn ohun tó bá wù mí lè fún wọn fi ṣe kì í ṣe bẹ́ẹ̀ o ká bẹ̀rù ọlọ́run bá o ká sì rántí àtúbọ̀ tán lẹ́ẹ̀kan sí ọmọ ọ̀dọ̀ kì í ṣe ẹrú ọwọ́ ara rẹ̀ lọ́wọ́ ni ọwọ́ apọ̀ ẹ̀ lọ́wọ́ ni gbàkígbà ló lè kó mẹ́ tó bá ti wà wọ́n bí ẹ̀ bí lábẹ́ bẹ́ẹ̀ nǹkan ká ṣọ́ra fáwọn nǹkan wọ̀nyí báyìí wọ́n máa fa aburú tí ò ní tán sínú ìgbésí ayé ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àwa táwa tó wá ṣe nǹkan bẹ́ẹ̀ ẹ̀ ká gbìyànjú ká tó bá síwájú ọlọ́run ọba àwọn táwa ṣe fún àwọn òbí ọmọ táwa ṣe fún ká gbìyànjú ká ṣe oore fún wọn léyìí tó pọ̀ oore tí wọ́n mú ni gbàgbé aburú ká ṣe fún wọn ká rọ̀ wọ́n lẹ́kún ká sọ̀rọ̀ oore sí wọn ká bí abùkátà wọn ká ṣàdúrà tó pọ̀ fún wọn gbogbo ohun tó bá bùkátà ẹ̀ tó bá lágbára lórí ẹ̀ ká ṣe fún wọn tí ó máa jẹ́ ìrọ̀lẹ́kún nítorí pọ̀pọ̀lọpọ̀ èèyàn ti kọ aburú bí kíní si tí ó sì mọ̀ n pé ohun tó ń ṣe kàlẹ́jọ́ kíní àná ẹ̀sìn si léhùn balẹ̀ ni islam sí kò ṣe súnmọ́ wọn kò rọ̀ wọ́n lẹ́kún ṣoore fún wọn lómi ẹkún nù tí ó mú ìdùnnú wá nígbà wọn bá padà gbọ́ pé báyìí báyìí ní sẹ́ mú ọgbà gbígbà èyí tó ṣe yìí náà ti lágbára gbogbo ti gbó mọ́lẹ̀ bó ti yẹ káàrí nìyẹn o àmọ́ ká mọ arìnrìn gírímọ́káyì lórí ẹgbẹ́ kí ni àtiṣe tó mú wa ọlọ́run ti mú ẹ o ẹ kò ṣe lákàyè láàrin yẹn dáadáa kó dúró wa àkíyèsí ni kọ́lọ́run kó má gba iṣẹ́ ọwọ́ wa kí ọlọ́run kí ó ẹlẹ́karùn-ún òun náà ni al-istita'a ká ní agbára láti lọ ṣe hajj ká ní agbára láti lọ ṣe hajj. ayàtà kàlẹ́ kan tẹ́lẹ̀ ń gbé walillahi ala nnasi hijjul bayt man istata'a ilayhi sabila ìgbé hajj ọlọ́run ọba nìkan là á máa ń ṣe é fún a kì í dà níyẹn nìkan sínú ẹ̀ pé ìyáálé mi ti lọ àpòpọ̀lọ̀ lọ ni kò sínú tó lè yẹ ń já sí pé nítorí ìyáálé ẹ̀ ló fi lọ sí hajj ìṣẹ̀lọ́wọ̀n bá rẹ̀ ìláàyè ọ̀nà àtẹ́sọ́lọ́wọ̀n sọ kì í ṣe bẹ́ẹ̀ wọ́n ní wà ní láàyè tọ́lọ́wọ̀n bá ní ọlọ́run ló pa ọ́ láṣẹ hajj ìsí ìwọ yí padà sí pé ìyáálé ẹ tó lọ ń kọ́ ẹ̀rọ ló gbẹ láṣẹ àjì ọ̀pọ̀ ṣáàyè torí ti ọ̀rọ̀ bàbá òun ṣe nítorí ìyàwó àyọ̀ ọkọ mi lè gbà láyé ó ti lọ mo gbọ́dọ̀ lọ ni kò sí nítorí ẹ gbọ́dọ̀ lọ ni mẹ́kọ́ àrífín yẹ ọ̀ ń lọ sí hajj nítorí bọ́ fẹ́ kọ́ àrífín ah àwọn àbúrò mi pátá lọ sí hajj túnbẹ́ mi ìdílé lọ ah kò túnbẹ́ yẹn lọ mi ìbáyé lọ hajj náà ni wọ́n gbà bẹ́ẹ̀ o ó lọ hajj nítorí àwọn àbúrò ẹ̀ wálé ìhùwárí hijjul bayt wálé záwọ́jì hijjul bayt wálé wálé wálé wálé ìsàlẹ̀dáì nítorí àwọn àbúrò mi nítorí ọkọ mi nítorí ìyálé mi nítorí àwọn ará àdúgbò mi kọ́ máa fojú tí ò sí fi wò mí pa láì nìkan ni mí mo fi ń lọ sí hajj fi tọ́lọ̀ ọ̀gbà ń kọ́ tọ́lọ̀ ọ̀gbà tó wá rí bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn ẹni tó ṣe hajj nítorí wọn ló ti gbà dáadáa ládàá náà kọjá pé kí ni àdúgbò ah, àwọn náà lọ ọ̀tàn bó ṣe wá pẹ́ ṣe wá sọ fún èèyàn tán ó dà kìámà gbọ́dọ̀ kìámà ńkọ́ tọ́ba wá dọ́hùn kó ń fẹ́ balada ọlọ́run ní dáadáa àdìgbò náà dáa ni wọ́n ti gba láyé wọ́n ti sọ́ńtà láyé mi láyé o tàbí kìámà kan òfin sí ma lórí láti jẹ́ náà wà kò sí mi tó jọ ọmọ. ló fi já sí pé ogunlọ́gbọ̀n èèyàn ló kọ àgbákò láti kìámà gbogbo àwọn àtàwọn lọ hajj lórí eléré ìmáà yìí lórí ọ̀nà yìí lórí ìròyìn báyìí hajj wa ó o àyàfi ká tó tó àníyàn padà hajj ṣe o a kì ise ṣe hajj nítorí a kì ise ṣe nítorí a kì ise ṣe nítorí ìyá ìyàwó mi nítorí bàbá ìyàwó mi nítorí àwọn ẹ̀gbọ́n mi nítorí àwọn àbúrò mi nítorí ìyálé mi àbí nítorí kí ni mi àyíṣe o lillah nítorí tí ọlọ́run ọba ni o adigunpọ̀lọ́run ló pàṣẹ òyìn kan dé máa hajj fún rẹ̀ òbí ìbáṣepọ̀ ọlọ́run ló pa aláṣẹ nìkan báyìí báyìí àti dé máa fúnra wa ọlọ́run ló yọ ọ̀rọ̀ hajj jáde gbà tó yọ jáde ṣàbáyé tuntun ló jẹ́ lójú wa àwọn ní ìkọlù ìyá rẹ̀ ọ̀dàlá tó tó tó dìbò mọ́kìrì yìí. wọ́n ní hajj yìí ni mànísítà tọ́hàn ilé yìí sẹ̀dí ìlà fẹ́ẹ́ tó bá lágbára láti lọ kí wọ́n lágbára náà gẹ́gẹ́ wọ́n ní azadu warahila aláti ní pé agbára àti rin ìrìn àjò náà àti sanwó bíyè kò fi lọ àti gun ẹṣin tó fi lọ àti gun mọ́tò tó fi lọ àti gun kẹ̀kẹ́ tó fi lọ gbogbo ohun tí mo kà yí báyìí ó wà èèyàn kọ̀ọ̀kan láyé ni ọlọ́mí wà bọ́tò lòun gbé lọ nítorí pé kí ni ibi tó ń wà ó súnmọ́ ibi tó ń ṣe hajj níbi kẹ̀kẹ́ ló gbé lọ nítorí pé ó súnmọ́ ibi tó ń ṣe hajj ẹlòmíì wà mọ́tẹ̀ wọ́n ti ń pè ẹṣin ló gùn lọ nítorí pé ó súnmọ́ ẹlòmíì wà àfihàn òun gùn lọ tiẹ̀. kárí pé ìkẹ́ni kejì kẹta náà àwọn ẹni tí a kà yí bá ìkẹrin tá a kà ń kọ́ kárí pé agbára àti kòmbi tó gbé wà fi lọ́kọ́ tọ̀rọ̀ lọ fún. ó ti yé nísìnyí tọ̀rọ̀ lọ fún. káwárí pé ẹni tó ṣe kárí pé títí ẹsẹ̀ àbíọ̀n ló yẹ kó wọ̀ lọ ọ̀ kọjá bàbà wọ́n ti yé nísìn káwá sọ ń pẹ́ ń pẹ́ kó gun lọ kó gun lọ ní o olóògbé kìdí àfẹsẹ̀ wa lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ onírẹ̀ lára ni o ìsìláàmù kò kò kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kọ́lọ́n kó dúró ti wà àwọn bàbá àná ti ṣe é pé wọ́n wọ́n fẹ́ lọ síwájú wọ́n ti gbọ́ sún ẹsẹ̀ wọ́n rìn lọ wọ́n ti rìn sẹ̀ títí tí fáyé máyé kó lórí bí wọ́n ṣe ni wọ́n dé sí kájì bàbá náà nǹkan tún sẹ̀ bẹ́ẹ̀ fáyì mọ̀ yọ ọdún kò ní kí tèmi bàbá yìí tíríkà ọmọ tó ń kọ̀ kára tí àwọn ọba wa ní sí i ó ń rọrùn sí ni bó ṣe wá rọrùn sí kọ́ wáyé àkàràǹbà níbi sí ìjọba táwa kọ́ tí ń lé sí ni tí ò dínkù kọ́lọ̀ ń kó yọ wá kó nínú ìjọba àtàsọ́ba tó dára kọ́lọ̀ ń kó àwọn ṣe náà ìyẹn àkọ́kọ́ nìyẹn ẹlẹ́kẹ̀ẹ́jì ìwọ̀n ìpèsè gbọ́dọ̀ wà lọ́dọ̀ wa ìwọ̀n ìpèsè yìí ọjẹ́ má àlàáfíà lákọ̀ọ́kọ́ ọjẹ́ má kíni àlàáfíà àlàáfíà gbọ́dọ̀ wà dáadáa tọ́jú àlàáfíà yìí kò bá sí ewu gbogbo ìgbàgbọ́ ìwà dídé ìgbọ́sọ̀rọ̀ ẹ̀mí kìíní ẹlẹ́kẹ̀ẹ́jì kárí pé àpò ẹ̀ ọ̀dà tó kò ní gbogbo nǹkan yẹn gbọ́dọ̀ wà mọ̀ bẹ́ẹ̀ kọ́mọ́ ajá sí pé owó bèé dàbí ọ̀nì kan ló ní ọwá dọ̀hùn ọwá ń ṣe bára ó ń tọrọ káàkiri ẹ o kò pọ́n ẹ lé ń darí láàmú nìyẹn àrí kì í ṣe bí wọ́n bá ṣe náà wọ́n fi ní ágì nǹkan oṣù náà tí wọ́n ti fi àbùkù òfin kan rẹ ti ṣe ohun tó yẹ kí yẹn ṣe kọ́dà ọ̀fẹ́ lè dé ipò ẹni tí wọ́n kó ẹ̀ṣẹ̀ fún pẹ́lẹ́ṣẹ̀ yẹn nìyẹn àrí ọ̀fẹ́ lè dé bẹ́ẹ̀ kọ́lọ́n kó yẹ wá kó nu dààmú báyìí já àwọn mọ́jẹ̀mú mọ́ra àwọn yìí báyìí kọ́ wọn láti pé lára ẹni tí wọ́n fẹ́ ṣe hajj tí hajj ò fi di ọ̀ràn yẹn fún tí ọkàn wọn nílò bá kán pẹ́rẹ́ hajj fi ṣe ọ̀ràn yẹn fún. hajj tí a wá wí gbé ó di ọ̀ràn yẹn nígbà wo ìyẹn gbọ́dọ̀ lọ ní tara kàṣálẹ̀ kan náà tí ò gbọ́dọ̀ tún dúró mọ́. gbèmọ́ta yẹ́jẹ̀ bó fáwọ́rọ́ nù hajj náà ìgbà wo ni máa ń jẹ́ ọ̀rọ̀ yàn ní kí ni lẹ́ẹ̀kan náà pọ̀ tó gbọ́dọ̀ dúró mọ́ nígbà wo jama láì lọ jìnnà nígbà tí àwọn ọmọdéjẹ̀mú ta kàyí bá pé láàrin ìjà ṣàlẹ̀ kan náà sẹ́ hajj ṣìkè ní ọ̀rẹ́ fún tọ́ fáwọ̀rán tó gbọ́dọ̀ dúró mọ́ gbọ́dọ̀ lọ sí. wá yẹ kí hàn sọ pé tó owó hajj di dọ́gba lọ́dọ̀ mi agbára wa èyí ṣe kékeré Eh, wọ́n ti ń pe owó tí mo lọ kankan ò ṣe àlàáfíà mi wà dáadáa ṣùgbọ́n mi ti kọ́lé ṣùgbọ́n mi ti ra mọ́tò ṣùgbọ́n mi ti ra kẹ̀kẹ́ aṣọ tí mo fẹ́ wọ̀ tí n bá dé kò tí ì dọ́gba buhari àfikún wọn rí àwọn nǹkan yìí báyìí lọ kó lọ sí kó lọ sí hajj àrẹsẹ oríṣiríṣi tó pé ọ gbọ́dọ̀ fọwọ́ wọn bá kódà ó tẹ̀lé súnà tí a lè wọ sọgbọn bá àwọn ọmọ yìí àwọn condition tó mú wá yẹn àwọn májẹ̀mú tó mú wá yẹn lọ́dọ̀ ààrẹ tó kéré fún rẹ̀ yẹn sẹ́ májẹ̀mú burúkú èèwọ̀ ni méjì lọ hajj lára nígbà tí gbogbo àwọn ohun tí a kà sílẹ̀ yìí báyìí tí wọ́n ti pé lára ń tọ̀ wọ́n kò tún sí nǹkan kan náà gbẹ́rù ẹ̀ bẹ́ẹ̀ lẹ́kan náà ó mọ̀ ni wípé ìlọ́ṣe hajj ìlọ́ṣe ọmúra nínú àwọn nǹkan tí máa ń ka gbogbo ẹ̀ṣẹ̀ kó lára ìyà náà ló gbé wà ẹ̀yin gbọ́dọ̀ mọ̀ bá sẹ́ tó bá gbé nǹkan kan lómi ìkàbá yẹn ṣe sẹ́ fáfàní wa ni o ọlọ́run òkú kátàkátà lọ́dọ̀ wa òun tọ́lọ́ ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ṣe nítorí titiwa náà ni ká lè bá a fi ṣoríire ayé kọ̀kọ́ sàárè gbangba kìyàmà ni ìyàwó ń bàtọ́ sí wa ẹ̀ tó bá ṣe hajj bó ti yẹ kíyàn ṣe ó ṣe ọmọ bí yẹ kíyàn ṣe wọn ni yóò jáde kó nu ẹ̀ṣẹ̀ tó gbà láyé ló wà lẹ́yìn ọmọ tuntun tíṣẹ́ kan sí lọ́rùn. yàrá wà bẹ́ẹ̀ lùgbèsè ayé wọ́n dọ̀rọ̀ bàná àtinà fi dúnìyà hasana wà fi àhírọ̀tì hasana wà kí náà dàbàdà àdúrà ni mi wà lẹ́yìn. aláwọ̀ tó kò lè rìsíkọ̀ ní halalan tayyiban mubarakan fi àdúrà ni mi wà lẹ́yìn. aláwọ̀ ya muqallibal qulub thabbit qalbi àdúrà ni mi wà lẹ́yìn. ìyá sí pé lọ tó ń lọ sẹ́ ọ̀fọ̀lọ́ fọ̀ kó nu ẹ̀ṣẹ̀ ọwá kó nu ẹ̀ṣẹ̀ ọwá tọrọ nǹkan kan ó wà nìyẹn o ohun tí ò yé wa nìyẹn o tó bá yé wa bẹ́ẹ̀ sẹ́ ẹni pé gbogbo ohun tó jẹ́ ọ̀nà ta kàtẹ́lẹ̀ tí ò dáṣẹ́ á jìnà sí wọn owó tó bá díṣẹ́ owó ló fi á lọ pèsè owó mi tó gbọdọ̀ dàníyàn bẹ́ẹ̀ àníyàn gbogbo ìfọdọ̀ jíṣẹ́ ọlọ́run ọba làkọ́kọ́ ọ̀wádọ́n wá ní ọlọ́run fún mi nǹkan báyìí fún mi nǹkan báyìí ṣé wọ́n kò dàníyàn gbọ́dọ̀ ló pẹ́ láṣẹ náà gbogbo mọ́jẹ̀mú tó yẹ kó fi tó ń fi ṣiṣẹ́ náà kó wà lára ti tòun mú bẹ́ẹ̀ kọ́ lọ ṣe mo tọ́ fẹ́ ṣe kó wá profité lẹ́ẹ̀kan náà níbi jíjẹ mímu mi azikí mi ìgbésí ayé mi kò tuntun wọ nìkan ni tẹ́sí òfin nígbà ìmọ̀ mi lọ́wọ́ tí n di kìbí kóòlù tí n di kìbí kókó láyé ìwọ ni o ìwọ ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ alẹ́ bọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí ọba gbèrò àti ṣe hajj fálíyàtà ajal kọ́mọ́tò lọ́ra máa kó kánú parakasa ó ti lọ́ ṣe nítorí pé fa innahu qad yamrat al nítorí pé kí ni ó ṣeéṣe kó já sí kó ń tọ̀hún padà di aláàárẹ̀ tó lè lọ ṣáájú mọ́ àkàìmọ́ èèyàn bẹ́ẹ̀ wọn ò tí kọ́ lóun òwò àjẹsí wà lọ́dọ̀ ẹ̀ ọlọ́run wa mú ààrẹ ó tẹ̀sùn gbèsè ayé òwò àjìyàn àti owó mi tó fi ṣìkan gbèsè ayé tí ń ta owó lẹ́jọ́ ó sì lọ síbi àìsàn tó fi kó láyé bó ṣe wá wà lọ́dọ̀ ẹ̀ tó wá ṣe bẹ́ẹ̀ tó sáré kìí àgbàgbọ́ ó jìyà o torí pé kí ni ọkọ̀ yìí sí àṣà ọlọ́run bá ọkọ̀ yìí súnà tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam kí ọlọ́run kó dúró ti ẹnìkọ̀ọ̀kan wa kí ọlọ́run kó má kó má fi wálẹ̀ àdúrà ẹnìkọ̀ọ̀kan wa kí ó gbà jù báyìí lọ ìyá hajj kọ́ ọ̀rọ̀ yẹn ni fún ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀tẹ̀ tí bá ṣe àárẹ̀ nìkan abẹ́ni tí nǹkan bá kọlù àwọn nìkan abẹ́ni tí ò bá lágbára àwọn èèyàn bẹ́ẹ̀ kọ́ Islam ó yẹ wọ́n kó nínú ẹ̀ gbé hajj kì í ṣe ọ̀rọ̀ yẹn fún onítọ̀ tó bá jásí pé èèyàn bá ní <clears throat> àárẹ̀ lára àárẹ̀ méjì àwọn àárẹ̀ kan wà tá a máa ń lẹ́mìí pé ó padà sàn irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kọ́ kó lọ́ra kó náà láàfin àkókò lọ́ọ́ ṣáájì náà tó bá já sí pé àárẹ̀ náà kọ́ à ní ẹ̀mí pé ó lè sàn mọ́ dẹ́bí mu tí wọ́n fi díẹ̀ múlẹ̀ fún wa pé kò lè kó mọ́ àárẹ̀ mùsùlùmí náà pé wọ́n àkóní àti ti lọ níṣẹ́ irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ kọ́ kó rẹ̀ ìrànṣẹ́ kọ́ lọ́ọ́ ṣe kọ́ lọ́ọ́ ṣe hájì fún onítọ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀rí wọ́n dáa wọn kò bá wá lọ ájì wọ́n á kó yàn mélòó kó máa gbé ẹ̀kẹ́ káàkiri mọ́ta ayé wọn ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn kẹ́yìn kì í ṣe ẹ̀wá yẹn dáa láńdá musa yẹn láàmú ni ẹ̀rí tó ti rúgbó gbogbo òòlù jókòó lè kẹ́kẹ́ dáadáa mọ́ wọ́n dáadáa mú ẹ kó ájì yẹn fẹ́ lómi tó fi lọ́ ṣe ájì ẹ̀ẹ́dẹ̀sì ẹran lọ ń kọ́ bẹ́ṣítọ́tù bàbá yẹn kẹ́tọ́jú nítọ̀ kẹ́mọ́ fi àfijẹ́ pọ̀ lọ́ba yẹn mẹ́ran lọ o ti kó omi yé dàbí ọ̀kalẹ̀ ọ̀tún òsì ẹ̀ẹ́dẹ̀sì lọ ájì yẹ kó lọ gbádùn kó wà lálàáfíà fi ṣe ájì fún yín dáadáa yẹn lọ sí hajj fún ẹ ṣe hajj fún yín wọn kó tíwáṣán mi fún pé kó fún ma jẹ kó ma mu ó lè tíwáṣán mi ní oúnjẹ oúnjẹ oúnjẹ sàwórí owó pẹ́ẹ́nì yẹn bọ̀lọ́sán lùsì ẹ jẹ́ kó wà lẹ́ẹ̀sì kó fi bẹ̀rẹ̀ ọ̀nà bá fún yín lọ́hùn ọdí kó wọ kọ̀ọ̀ká rẹ̀ ẹni tó fẹ́ lọ ṣe hajj fún kó domi ní ọ̀fun kó fún ma jẹ kó ma jẹ kó ma mu gbàgbé ń pé iṣẹ́ ọlọ́run ni má gbọ́kàn síbẹ̀ kó fi ṣe ìṣúlẹ̀ gbówó kọ́lọ́n kó dúró tẹnu kọ̀ọ̀kan wa o iṣẹ́ ọlọ́run ọba owó ni o bó ṣe bọ́ owó lọ ló gbówó padà yàní tó bá ti ná owó náà kọ́ àbọ̀ ọmọ bọ̀ fún yín níbi pé kí ni ọlọ́run wọn ṣẹ̀kọ́ adúsí kí náà yóò sì á gba ní ẹ̀sìn lọ́dọ̀ wa a kì í rán yàn lọ kó máa fi àbí kìyàn pọ̀lú ẹ̀ bàbá yóò rán láàfíà àbí àrẹ kan ní ṣe àbí àkókólódé ẹni tó fẹ́ rán lọ kó àbí wa ìdí àfihàn ọ̀rọ̀ ti sí ní oníníyàn níbi ọ̀rọ̀ hajj tí a ṣàlàyé fúnra wa àti pé gbà òní ó di ọ̀rọ̀ yàn ní ìyàn lórí ẹ̀mí ni mo sọ ohun tí mo sọ tí mo bá sì sọ tó bá já sí pé ọ̀rọ̀ dáadáa ọlọ́run ọba àdìkẹ́ ọ̀rọ̀ àdìsúnà ti àdàgbà Muhammad sallam wasallallahu alaihi wasallam wa barika ala nabiyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in wa akhir da'wana alhamdulillahi rabbil alamin subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk الله أكبر الله أكبر الله أكبر love.